بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي وكابو سي أباكيجي tó sì máa jẹ́ ìparí fún ìdánilẹ́kọ̀ọ́ wa tí a pè ní kí ló fa fífi ọlọ́pàá gbéra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn. alẹ́ òní ni alẹ́ àlàmísì. Si. alẹ́ ọjọ́ òní àti kí magrib òòrùn ti wọ̀ àti kúrò nínú àlàrúbà àti bọ́ sí ìbẹ̀rẹ̀ ọjọ́ tuntun tí í ṣe ọjọ́ alhamis déètì òní ní twenty seven twenty seven oṣù kọkànlá ọdún fourteen forty two. gbogbo àwa tí a jọ wà lórí ètò yìí lórí ìkànnì yìí nígbà tí ìjókòó yẹn fẹ́ parí gbogbo èròǹgbà mi ni pé ìwọ̀nba nǹkan tá a sọ lábẹ́ àkọlé yẹn nìyẹn àmọ́ mo fi àǹfààní sílẹ̀ fún àwọn olùgbọ́ kí wọ́n ó pè wọlé ẹnìkan tó wá pè wọlé kẹ́yìn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àwọn gan béèrè fún èsì wọ́n béèrè fún èsì nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ alákọ̀ọ́kọ́ mo jẹ́ kó kọ́kọ́ yé wọn pé ọ̀rọ̀ kan bẹ ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n nídìí kí wọ́n withdraw statement yẹn tí wọ́n bá fẹ́ kí èmi àtàwọn ká tún jọ mọ́ pera wa wọ́n ní àwọn táwọn ń gbọ́ wáàsí àwọn táwọn ń gbọ́ ọ̀rọ̀ wọ́n ní ó dàbí ẹni pé àwọn ní làákàyè ju àwa tá à ń sọ̀rọ̀ lọ. a ní ká jẹ èkuru ọ̀ràn kó tán láwo kọ́là wa yìí ọmọ tó ń gbọ́nwẹ́ sínú àwo mọ̀ ni tí ẹ bá gbàgbé ìdí mẹ́rin ni mo rí fà jáde fún kí ló fa ọ̀rọ̀ ọlọ́pàá kí ló fa fífi ọlọ́pàá gbéra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́là kan wá sọ pé àwọn táwọn ń gbọ́rọ̀ ẹnu wa gan àwọn níláàká ìjù wa lọ ọ̀rọ̀ yìí lágbára gan o bó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá lórí bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí èyí ti ṣe tírú kọ́là yìí ò fi máa báyé sọ̀rọ̀ nígbà tó ga sí pé làákàyè tiwọn òye tiwọn ó ju ti àwọn àfáà tí ń sọ̀rọ̀ ẹ̀sìn lọ. irú àṣìṣe tí àwọn òǹsọ̀rọ̀ ń ṣe tá a ní ká lọ ṣàtúnṣe lórí ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ jẹ́ kọ́lá yìí náà tó ń ṣe yìí. and mind you ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin commentators lórí prógámù àwọn àfáà nígbà tó ká sí pé àwọn gangan fún ara wọn àníyàn wọn ti ní problem ṣèmọ̀kẹ́ mo sọ nípa ọ̀rọ̀ àníyàn náà àníyàn wọn ti ní problem tó bá ti wá ń ka kọ́mẹ́ǹtì ẹ̀yin kọ́mẹ́ǹtétọ̀ ó wá mú àwọn náà wọ́n mú wọn deviate wọ́n mú wọn derail wọ́n mú wọn ó ń gbé wọn kúrò ní channel wọ́n ń kúrò lórí track wá dàbí ẹni pé reaction àwọn èèyàn ní bí tí wọ́n ń sọ ọláwọ́ sànù wa so kíkọ́là yẹn láti United Kingdom màá sèfù nọ́mbà yín màá padà lọ wo comment tẹ́ ẹ̀ bá ti withdraw statement yẹn ọ̀rọ̀ yẹn ò dáa ọ̀rọ̀ yẹn ò báwo lẹ́yìn ṣe fẹ́ nílàákàyè ju gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lọ. Ah. àwa gan ò lè sọ pé àwa nílàákàyè ju gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ àwa gan tá à ń sọ̀rọ̀ àwa gan ò lè sọ bẹ́ẹ̀ tá a bá sọ bẹ́ẹ̀ áádá takaburu ìgbéraga nìyẹn mo lérò pé ọ̀rọ̀ yẹn ó jábọ́ lẹ́nu yín ni ẹ tọkàntọkàn kẹsì mọ̀ pé prógámù tá à ń ṣe kì í ṣe pé èmi àti nìkan lágọ́ ń sọ̀rọ̀ gbogbo ayé ń gbọ́ àwọn tí ẹ sọ̀kò ọ̀rọ̀ sí àwọn náà gbọ́ so ẹ kàn ra sọ wípé ẹ sorry for saying that ó jábọ́ ni kì í ṣe pé ẹ̀mí ni ẹ̀ ìyẹn báyẹn. nínú ọ̀rọ̀ wọn tí wọ́n tún wá sọ in fact láti bẹ̀rẹ̀ ni wọ́n ti ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ tí ó lè fa ìbínú wọ́n ní èyí tí mo dálẹ̀ nú ọ̀rọ̀ yìí ló pọ̀ ah. ẹ̀sùn ẹ̀sùn yẹn lágbára o pé èyí tí èmi alára dálẹ̀ lórí ọ̀rọ̀ fífi ọlọ́pàá gbéra wa lọ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn pọ́n ló dálẹ̀ ta ni nínú yín mo fọ ọlọ́pàá gbérí. ṣẹ́ẹ̀tì ti ṣe nǹkan tó yẹ kí n fìtorí ẹ̀ fi ọlọ́pàá gbé yín sí mi òkè bí àpẹẹrẹ irú oníkùránì irú yẹ́sàlúnákà irú ati àti irú mùdírù làgègè. mi ò wá ṣúọ̀ bóyá mudiru agége bóyá wọ́n bóyá wọ́n là á mọ́lẹ̀ bí àwọn mẹ́ta tí mo dákọ yẹn ṣe là á mọ́lẹ̀ wípé àbúrò yìí mọ́ o Boko Haram ni kódà tó ní ti Kùránì ó wí ju ìgbà márùn-ún lọ ìyẹn ni pé ó wí ju ìjókòó márùn lọ tí ó lọ kọ́ kọ́ọ̀tì fídíò mi kan tí ó pilẹ̀ ẹ̀fà yẹ pé ti rí báyìí pé boko haram ni àbúrò yìí mọ́ sẹ́mọ̀ pé ó kọ yẹn orúkọ tí ìjọba pè ní ọ̀ràn ni oníwàásí pé oníwàásí ẹgbẹ́ rẹ̀ boko haram sẹ́mọ̀ pé ordinarily bó ṣe pè ní boko haram yẹn kìrìsìtẹ́nì pè mí bẹ́ẹ̀ mo gbé lọ kóòtù wàláhì tàláì kìrìsìtẹ́nì ó pè mí ní boko haram mo gbé lọ sí kóòtù ó sì jẹ̀bi bọ̀ ìwé ìwé ìdájọ́ federal high court federal high court tí wọ́n fi dá lẹ́bi tí wọ́n fi dé mi láre ọ̀nbẹ lọ́wọ́ mi kódà wọ́n ní kó sanwó fún mi owó dá méjì sí i. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn tájọ́ ń pera mùsùlùmí bí oníkùránì bí jakmal bí yẹsẹ alunaka bí suleiman rọjí mo fi ti ara mi gbọ́ tẹ́ ẹ pè ní boko haram and i kept silent mi ò gbé yín lọ court what i did is just mo kàn ṣe ìhà tí islam kọ sí boko haram mo kàn ṣàlàyé kẹ́ ẹ lè mọ̀ pé irú wa yìí o àwọn èsè Boko Haram ọwọ́ tí mo ṣe nìyẹn o ṣé mi tí mo gbé kìrìsìtẹ́nì lọ sí kóòtù Federal High Court lórí pé ó pè mí ní Boko Haram tí wo ní Kùránì yẹn sí àlùnáka àjákùmálù kankan gbogbo yín báyẹn tẹ̀ ń fi kọrin pé boko haram ni mí tí ìsìgbé yín lọ sí kóòtù ẹ mọ̀ pé mò ń wo tẹ̀sìn ìsìláàmù mọ́ yín lára ni. wàláì ìwé kóòtù ń bẹ lọ́wọ́ mi kírísítẹ́nì ó pè mí bẹ́ẹ̀ ó yíwọ́ fún un ó yíwọ́ fún un mo kàn wò pé ẹ̀yin ti yín bọ́rọ̀ wò tí yẹ yín lónìí ó ṣeéṣe kó yí wa lọ́la at least a jọ gbà pé ẹlẹ́sìn Islam jọ ni wá ọlá nǹkan tẹ̀ ń jẹ nìyẹn kì í ṣe pé èmi náà ò ní táìmù fún kí n gbé lọ sí kóòtù ó sì wá jẹ́ tó sọ pé èmi ni mò ń dá ètò tó pọ̀ jù lọ nínú ọ̀rọ̀ ìfi ọlọ́pàá múra ẹni sílẹ̀ kílẹ̀ rí ẹ. mo tún ti sọ́rí lórí social media wípé a fẹ́ ṣe dáálọ́ọ̀gì pẹ̀lú àwọn sufi ní muslim ní nǹkan bí ọdún seventeen years ago ṣe bí àwọn sufi ṣe báwọn náà fi ọlọ́pàá àrẹ́sì mi alihamdulilayi mo lọ bẹ wọn ò tì mí mọ́lẹ̀ mo fi wọ́n bílẹ̀ kó ni kí wàá lè rí rẹ ìwọ kọ́lá yìí tó ń sọ pé pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí èmi mo dálẹ̀. alihamdulilayi mi ò dá wàhálà kankan lẹ́rìí àwọn tá a mọ̀ dá tó bá ń sọ ìdàkejì nǹkan tí Islam sọ àwọn onídá wà lálẹ́ tó mọ̀ọ́mọ̀ sọ ọ́ tí wọ́n pè sákìyèsí tó fárígá tó ní tó wọ́n mọ̀ọ́ sọnu onídá wà lálẹ́. mi ì sì jẹ́ káwọn èèyàn kí wọ́n tì mí sí mi ì tiẹ̀ sábà ka kọ́mẹ́ǹtì yín tí mo bá sì kà náà tí n bá ti rí pé ọ̀rọ̀ tó sọ yìí ó lè tì mí kọjá ẹnu àlà màá kàn dìlítì ẹ̀ máa búlọ́ọ̀kù ẹ̀ dànù. bọ́ọ̀ bá gbọ́nà ọ̀dọ̀ mi mọ́ ìmọ̀nà ẹ̀sìn o lè láǹfààní àti gbọ̀dọ̀ àfáà mi wọlé sọ̀rọ̀ tèmi ò yí ọ nìyẹn ọ̀rọ̀ ẹlòmíì lè yí ọ after all mi ò wérò mi ò wájọ mi ò wẹ́gbẹ́ so ìyẹn báyẹn nínú ọ̀rọ̀ tẹ́ni tó wá sọ tó tún dìsáàfù ọ̀rọ̀ bóyá àwọn nǹkan tó rí nìyẹn tó fi lérò pé èyí tó pọ̀ jù nú ọ̀rọ̀ yìí pé èmi ni mò ń dálẹ̀ ó ní tí a bá sọ pé ó ń tìjà níyà kan ò dáa ṣáàrì ó ń súnà náà tí ò dáa ni tó wá gá sí pé èmi ń ṣe wáàsí tako àwọn tìjàníyà àwọn alámadíyà àwọn kọ́dìríyà. sẹ́rí aláwo sànù wa mo fẹ́ kí kinní kan ó yé wa tí ó bá ti yé wa tẹ́lẹ̀ mo fi ó yé wa lónìí ìyàtọ̀ ń bẹ láàrin tìjàníyà àti onítìjàníyà ìyàtọ̀ ń bẹ láàrin súnà àti onísúnà gẹ́gẹ́ bí ìyàtọ̀ ṣe wà láàrin Islam àti àwọn mùsùlùmí. ìyàtọ̀ bí oríṣi méjì ni màá fà jáde ẹni tó bá ka ìwé mi tí mo pè ní ọ̀rọ̀ bíbélì irú ọ̀rọ̀ yìí jẹyọ ń bẹ ṣé ẹ mọ̀ pé ǹjẹ́ kọ́là yìí ǹjọ́ lè fọ́ ti súnà. The person who called me from UK, can you fault sunna? So lè fault sunna pé sunna ànábì o, eléyìí ò dá mbẹ, eléyìí dá, eléyìí ò dá mbẹ, eléyìí dá. Can you fault sunna? You will never do that. You will never, in fact, oh, gbọ́dọ̀ try it. because sunna kódà ẹni tí ò ṣe sunna ó mọ̀ pé sunna wà nínú Islam irú mudiru markaz irú oníkùránì irú jakmar gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ pé asunna that word that word ọ wà nínú Islam. and it can never be removed. Now, àtìjàníyà ṣé tìjàníyà orúkọ yẹn ṣó wà nínú Islam? ṣé o lè sí Kùránì tàbádìí ìsànẹ́bì kó o rí the word àtìjàníyà? the word as-sunnah ọ wà pẹ́ àánú Quran the word as-sunnah ọ wa pẹ́ àánú hadith anabi sallallahu alayhi wa sallam then what are you saying à ń tako àtìjàníyà kì í ṣe pé à ń tako àwọn èèyàn. we kick against the ideology and the philosophy of Tijaniya. Mi ò fẹ́ mẹni tí ń ṣe Tijaniya. But is Tijaniya a part of Islam? No. And that is why whenever tí n bá sọ̀rọ̀ lórí Tijaniya or Kodiriya or Ahmadiyya tíra àwọn ni mo máa ń gbé síwájú tíra àwọn ni mo máa ń kà o ò lè rí mi kí n sọ pé òkè o ẹ wá wo sùlẹ̀mọ́ rọ́jí o oníkọ̀dìrí yá o kí n gbé sùlẹ̀mọ́ rọ́jí síwájú no tàbí kó o rí pé èwo tó là fún sufi bóyá kí n ṣéwù kan kí wọ́n gbé ṣéwù síwájú kí wọ́n máa ní ṣéwù yẹn o ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí no èmi kì í ṣe bẹ́ẹ̀ but ọ̀rọ̀ Tìjàníyà according to their book ni màá fi ṣe reference tí bá fẹ́ sọ̀rọ̀ Ahmadiyya ẹ wo program tí mo pè ní irọ́ Ahmadiyya kí ni mò ń kà ń bẹ́ẹ̀ ìwé wọn ni mò ń kà jáde náà kí n wá gbé professor taiti mẹ́yìn kí n wá gbé sójú kíní screen àgásí pé mo hate ẹ̀ nìyẹn mo wulẹ̀ hate òun gangan nìyẹn but mi ò hate ẹ̀ ideology ẹ̀ ni mo hate which is ahmadiyya get it clear ṣe rọrọ yìí ó dàbí ìgbà tí àwọn tó ṣe ọtí aromatic synap. tí wọ́n á tí wọ́n wá gbé wọ́n wá customize ìdérí ẹ̀ wọ́n wá polówó ẹ̀ pé this is original aromatic synap. láti fi kanta àwọn tí wọ́n máa ń ṣe àbúrò àwọn tí wọ́n ń dọ́gbọ́n ṣe kankan náà lọ́dọ̀ ara wọn kan wá sọ pé this is original aromatic shinab does it make it halal? Eh? so so so so gbé pé wọ́n pe aromatic shinab original. so ní kì í haram haramu mọ́ ni. kí ló kàn mí pẹ̀lú pé ṣéwù kan ó fẹ́yàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣéwù kan ó ṣe kinní kan gbogbo yín ọ̀kẹ́ mi ohun tó kàn mí ni pé kí gangan ní jẹ́ Tìjàníyà ẹ jẹ́ àjírí ẹ̀ wò kí ní jẹ́ Kọ̀dìríyà ẹ àjírí ẹ̀ wò kí ní jẹ́ Ahmadiyya ẹ àjírí ẹ̀ wò káwa sẹ́rí ẹ̀ sí Islam gbogbo ètí mo ti wá ṣe bẹ́ẹ̀ I hold nobody an apology. mi ò ho anybody ní apology gbẹmí sọ ní court ìwé tìtàní àti mo lò àgbè fàdájọ gẹ́gẹ́ bí exhibit Shehu Ahmed Tijani sọ báyìí wípé ẹni tó bá rí òun lásán yóò wọ àlìjànnà láì ní ṣèṣirò iṣẹ́ is that Islamic is that a good ideology is that our creed. is it not contrary to Islam pé ẹni tó bá rí òun lásán yóò wà lìjẹ́ náà. ṣé mi ò ní ṣe as an exhibit wípé ṣé òtìjáde sọ pé sọ̀rọ̀tún lè fàátì táàdìl a àlàáfíì mọ́rọ̀ nínú alukur'an pé sọ̀rọ̀tún lè fàátì ẹ̀yọ kan o ó dọ́gba sí alukur'ani nígbà ẹgbẹ̀rún mẹ́fà. This is what we are criticizing. This is what we we are preaching against. But no, oh, ò lè máa ṣe eléyìí kó o tún máa ti bàkan okan ti bàkan jẹ́. Gbogbo tí mo kà bọ́ta nínú tíra Amadíyà, ǹjẹ́ rí Amadí kó bọ́ta kó ní kò sí ń bẹ́ẹ̀ àwọn islamic eh, àwọn sufism tv àwọn oníkùránì kankan gbogbo wọn ìgbà wo ni wọ́n bọ̀ tari kí wọ́n sọ pé òkè o ohun tí mo kó sínú jàwẹ́rù màá nìyẹn o kò sí ń bẹ̀ tàbó ti ẹ̀wà ń bẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ṣéwù mélòó ni mo ti bú ṣéwù mélòó mo ti fún lépè ṣéwù mélòó ni mo sọ pé à ah, ẹ eh, ọkàn níyàwó ni o kò lè ṣe o kò lè báyàwó ẹ̀sùn o èmi èsì gbogbo wọn dandan báyẹn go and watch my programs èmi yìí attack personalities àfi personality kan tó ti tó ti kó sí tàkúté látara issues gẹ́gẹ́ bí Shehu Tijani ṣe kó síta kùté látara iṣu. So if I say Shehu Amada Tijani is not a Muslim, yes, based on what he said. Sibani Mirza Ghulam Ahmadu is not a Muslim based on what he said in his books. And I've been reading the book out to your hearing. And no one has come out to debunk it. whenever you compare me with those people, I beg your pardon. Let the network. Never you compare me with those people, I beg your pardon. Now, lára nǹkan tá à ń wí tá à ń sọ pé kò sí ní ta fẹ́ gbà ń bẹ̀ à ń bẹ̀ lẹ́nu ìgbà parí part one ta ní ká fi kí mọ́gìbà ti ṣáì ok in the process pé mo tún fẹ́ make announcement fún ìtànṣe yìí mo rí àwọn tọ́píìkì kan tí mo rí pé kí la fẹ́ gbàgbé eléyìí kí la fẹ́ gbàgbé kò nítumọ̀ ẹ jẹ́ n ka díẹ̀ fún yín bẹ́ẹ̀ ok mi ò ní dáko àwọn tó wà involved àwọn tọ́pìkì yẹn ni màá kà jáde láwọn tọ́pìkì tí yóò mọ túmọ̀ sí wípé àníyàn wa ti fẹ́ ní problem lórí dáwà àníyàn wa ti fẹ́ ní problem lórí dáwà torí pé n ta n báyé sọ ó ti di pé ó ti di entertainment wọn ò lè gbọ́rọ̀ wa kí wọ́n sọ pé ẹ̀kọ́ báyìí láwọn rí dìmú ètè mi sọ yìí ní ìsìn ò lè sọ pé òun rẹ́kọ̀dì mù mo ní kí ló fa fífi ọlọ́pàá gbéra wa mo dẹ̀ mo dẹ̀ sọ nǹkan mẹ́rin mo sọ nǹkan mẹ́rin o ò lè sọ pé kan wà ń tó ṣe yọ dànù o ò lè sọ pé gbogbo rẹ̀ ò ní túmọ̀ o ò lè sọ pé a ò rí ẹ̀kọ́ dìmú gbélé o sọ pé a mo fi bú lágbájá ni mo fi ṣépèlè sàmẹ̀dún ni kò sí yẹn bẹ́ẹ̀ bó sì yẹ kí ìbánisọ̀rọ̀ wa ó sì yẹ kó máa mú ọgbọ́n lọ́wọ́ nìyẹn kó máa mú ìmọ̀ lọ́wọ́ kó máa mú ẹ̀kọ́ lọ́wọ́. now ẹ wúlò tọ́pìkì eléyìí nìsín ẹ yẹ́sẹ̀ àlùnáká kéèsì ní ṣogbo dẹ̀ǹkùẹ́ bàbá stop ranting kí la fẹ́ lò bẹ́ẹ̀ kí la fẹ́ lò ń bì yín ànídìí omi ìtúnrẹ́ message to all Muslims ok àáfàá kan ló ń ṣe àáfàá kan ṣe wáàsì àáfàá wa kan ló ṣe wáàsì ẹnìkan wá fẹ́ post ẹ̀ sórí pílátífọ́ọ̀mù tiẹ̀ ẹ wá wo tọ́pìkì tó fún o ara igun ọ̀dọ́ wa ní o kò lè mọ̀ ara igun ọ̀dọ́ wa ní tàkọ́kọ́ yẹn igun ọ̀dọ́ wa ní igun ọ̀dọ́ wa tájọ́ ń pera wa ní alùsùnà ni eléyìí náà igun ọ̀dọ́ wa ní gbọ̀n wí message to all Muslims teach your children with good and real knowledge of Islam so that they will not be like Mudiru Markaz that accepted he is a dog. Imagine. Imagine. Tí tọ́pìkì nìyẹn. Oníwàásí tó gbé wá ò sọ bẹ́ẹ̀ o. Òun fúnra rẹ̀ ló táìpì ẹ̀ báyẹn o. Kí la fẹ́ gbà mí yẹn? omi ìtúnrẹ́ o. update yes alunaka is in a prison cell ọwọ́ ti tẹ yes alunaka ọmọ àlè ajá mùdírù ẹ dákun kí la fẹ́ fìyẹn sí tọ́pìkì tọ́pìkì program ẹnìkan náà tún nù yẹn o ok kó o lè mọ̀ pé mò ń gbìyànjú àti ṣe déédéé gbogbo àwọn tí mo rí tọ́pìkì wọn yẹn igun ọ̀dọ̀ wa ni wọ́n wà igun ọ̀dọ̀ wa ni wọ́n wà kọ́ ọ má sọ pé à igun ọ̀dọ̀ tí ni mò ń kóòtì mo fi igun ọ̀dọ̀ wa sílẹ̀ kó o lè mọ̀ wípé ìyìn yọ igun kọ̀ọ̀kan sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí àní ẹjẹ́ àṣe déédéé ẹjẹ́ àṣe déédéé ṣùgbọ́n bá fẹ́ pè wọlé torí kẹ́ ẹ lè pè wọlé bóyá ẹ ní ọ̀rọ̀ kan tàbómi tẹ fẹ́ sọ olójẹ́ kí n ṣe prógámù yìí ní part two o àti pé mo ti ṣàdéhùn fún kọ́là wa láti UK wípé mo máa ṣe àlàyé lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé jáde yẹn so Tijaniya is not Islam Ahmadiyya is not Islam Qadiriya is not Islam anytime anywhere bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn I will quote them using their books. ò lè wá rí mi kí n wá fẹ́ sọ̀rọ̀ àwọn oníbídíà kí n wá kí n wá lọ gbé fọ́tò Jackman àbí kí n lọ gbé fọ́tò eh, bàbá Kájúẹ̀ àbí kí n lọ gbé fọ́tò eh, bàbá àbí kí n lọ gbé fọ́tò oníkùránì. No, I won't do that torí pé yìnyín ìyẹn ò sí inú mọ́ ní àìjú péyàn péyàn